الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọ́n pé àdìjọ kó jùmọ̀ abáríkà jùmọ̀ aláàjẹká ṣe ó pẹ́ ẹ káàbọ̀ sórí Ah, níkànnì one zero one point one power tfm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọládùnní bèlú ló kọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ah, alájẹkárí yín pẹ́ látàgbára lójúpọ̀ nẹ̀sìn Islam ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó náà ní ìbéèrè eléyìí tí ó wá látọ̀dọ̀ ẹrú ọlọ́run kan tí wọ́n rántí forúkọ wọn sí wọ́n ní ẹni tó ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè kan ọ̀dà ìpè láti orílẹ̀-èdè Dubai ni wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ ẹni tó ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè ibì kan láti lọ ṣe iṣẹ́ tó wá bá aláàṣì má jẹ̀mí pé inshàlá kóhun tó kúrò ní orílẹ̀-èdè tó ń wá yìí o òun lọ rí ṣe ọmọrọ ní Saudi tó. So, ṣùgbọ́n coronavirus ó wá kọ dínà kí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kó lọ ṣe ọmúrọ̀ yẹn báwo ni yóò ṣe wá ṣe pẹ̀lú májẹ̀mú tó ti bọ́lọ̀ ọba dá síwájú ẹ̀jẹ̀ ọkọ ṣe báyìí náà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. èèyàn ṣe ìlérí láti ṣe nǹkan kan ní ìjọsìn apá kan ló jẹ́ nínú àwọn ìjọsìn eléyìí tó sì jẹ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí ibi tó bá dàrú rẹ̀ ní májẹ̀mú tó ṣèlérí rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó pè ọlọ́run ẹlẹ́dàá wa ó yin àwọn olùgbàgbọ́ òdodo ó ní nínú ìròyìn wọn ni pé yòófó nàdẹ̀nàdẹ̀ wọn a máa pé ìlérí tẹ́ máa ọlọ́run ti sọ nínú suratul Baqara ó ní wa ma anfaqtum min nafaqatin aw nadhartum min nadhrin fa inna Allaha ya'lamu wa ma lil-zalimina min ansar. owó yòówù tẹ́ bá ná ìlérí yòówù tẹ́ bá ṣe kò gbé o ọlọ́run ọba mà torí rẹ̀ nìkan ní ṣèlérí lọ́run ó ṣe tọ́lọ́run àfi kó pe ní túláàsì nínú àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam ẹni man nadara an yuti'a allaha falyuti'ah wa man nadara an ya'siyahu fala ya'sih ẹnikẹ́ni tó bá ṣèlérí àti tẹ̀lé tọ́lọ́run dandan ọgbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ ẹni bá sì ṣèlérí àti sẹ́lọ̀n kò gbọ́dọ̀ sẹ́lọ̀n rárá o eléyìí túmọ̀ sí pé irú ẹni tó lọ láti lọ ṣiṣẹ́ nílùú òkèèrè tó wá ṣèlérí fọlọ́n pé fọlọ́n bá fi lè ṣe rọrùn fóun tó ń rí iṣẹ́ yìí ṣe níbi tó ń wáṣẹ́ sí wọn ò sì ní kù lórílẹ̀‐èdè bẹ̀ ṣáájú kóun tó gba Mẹ́kà lọ láti lọ ṣiṣẹ́ hajj àníyàn pé òun ṣe náà ló sì ní ṣùgbọ́n tó ṣe pé nǹkan kan tó jagbára rẹ̀ jagbára gbogbo ayé lọ ló ṣẹlẹ̀ tó mú má lè ṣe bẹ́ẹ̀ yá àjàkálẹ̀ àrùn kòrónà ó wá tara bẹ́ẹ̀ ó bára rẹ̀ lé láì jẹ́ kó tí ì a gbọ́dọ̀ mọ̀ ẹ́ pé dandan dandan gbọ́dọ̀ pé àdéhùn yẹn tó bá ti di ọdún tó tẹ̀lé ọdún tí ọba bá ṣe hajj yẹn tí kòrónà dá dúró tí òjò ọ̀rọ̀ náà gbogbo ìyànjú tí ó gbà yóò fi jẹ́ ọ̀kan nínú àǹtán lọ rí hajj yẹn ṣe lọ́dún tó tẹ̀lé gbà. ká máa ṣe lórí fọlọ́n pé tó bá ṣe nǹkan báyìí fún àwa náà ṣe nǹkan báyìí ìjọsìn ni ṣùgbọ́n kò dáa kí èèyàn máa lábọ̀ra lọ́rùn anábà Muhammad sallallahu alaihi wasallam ó hàn wá létí ó kọ̀ fún wa ká jìnnà sí ṣíṣe bẹ́ẹ̀ ó ní ṣe lọ́lọ́run ọba máa ń fi irú ìlérí bẹ́ẹ̀ mówó jáde lápò àhùn ìwọ ló ṣètọ́lọ̀ kò ló tẹ̀lé tà nàbì sallallahu alaihi àti tọ́lọ̀ ń ẹni tó sọ pé ìdánwò tí mo ṣe yìí ọlọ́mọba ni kí n ṣàṣeyege ń bẹ̀ ń sì mú nǹkan báyìí tí mo ní tó níye lórí wọ́n fi ṣe sàrà àlẹ́ tó sọ pé wọ́n máa fi oṣù mẹ́ta mẹ́ta wọ́n máa fi ṣe ṣèyàm fún ọlọ́run ọba láti dúpẹ́ fún un tí bàbá àwọn tí ń bẹ lórí ìdùbúlẹ̀ rẹ̀ àbí ìyá àwọn bá fi dìde. Ah, ọlọ́run ẹlẹ́dàá kò sí ní tí ó lè ṣe èyí sì ń ṣe nítorí ìlérí tí wọ́n ṣe ni bàbá àbí ìyá rẹ̀ wọ́n sì gbádùn àkọọ́lẹ̀ ti síwájú pé yọ́ gbádùn kọ́mọ lérò pé tá a bá tún sọ bẹ́ẹ̀ fọlọ́ ní táǹfẹ́ ó tó bọ́ sí i ọlọ́run bá wá fún bàbá lálàáfíà ó fún yà lálàáfíà wọ́n dìde garando ìwọ́n ló sì ti ṣèlérí tó ti fẹnu jáàmù yìí tó sọ pé ọmọ ṣe sùyàmù sùn mẹ́ta mẹ́ta lọ́dọọdún àwọn akẹ́rọ̀ lérò pé tọba tó sọ bẹ́ẹ̀ yóò jọ lọ́n lójú yóò fi bọ́ fún bàbá rẹ̀ lálàáfíà yóò fún ìyá rẹ̀ lálàáfíà kí lọ́mọ èèyàn lè ṣe gan-an láyé yìí tó lè jọ lọ́n lójú kí ni nǹkan náà ìwọ gan-an àti ń tó ìsè ta ló ṣe ọ́ ẹgbẹ́ náà lọ́dọ̀ kí á lò ní tí lè wá fi jẹ́ pé ó ṣe tí ó jẹ nǹkan bàbàrà kan nǹkan mẹ́rin rí níwájú ọlọ́run ẹlẹ́dàá ọ́ wá gba ti ọdún alákọ̀ọ́kọ́ oṣù mẹ́ta gbáko ọdún tó tẹ̀lé ní bá ń ké pé ẹgbàá mi ò sèǹtì la wàhálà bọ̀rọ̀ àmì lọ́rùn jẹ́jẹ́jẹ́jẹ́ wàhálà jókòó tó gbé kọ́rùn nígbà tó sì ti gbé kọ́rùn ẹnu kọ́ máa fọ́n sóni ẹ má máa ṣèlérí bẹ́ẹ̀ ọba mu anabi sallallahu alaihi wasallam ní ẹni bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa fi kówó jáde lápò rẹ̀ nítorí pé àhùn náà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n àìsí láìpé ẹnikẹ́ni tó bá ti ṣerú ìlérí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ pè é ajá bó نعم. ṣe jẹ. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight làwọn tá à ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà lè máa pè wọlé sí fáwọn tó ń bẹ lókè òkun lọ́hùn àti káàkiri àgbáńlá ayé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Ah, bákan náà ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi bẹ́ẹ̀ ẹ máa fi ọ̀làdùnní belò wa tẹ bá ti ń rí ẹ máa láìkì ẹ máa share rẹ̀ kẹsì tó máa follow rẹ̀ pẹ̀lú ẹ máa rí mi pẹ̀lú sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní kìtìkìtì ẹ lọ́hùn. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹ ṣé o. náà ọjà sọpọ rẹ orúkọ mi ṣe láti abdulsalam látẹsẹ owó dé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. bẹ́ẹ̀ mo fẹ́ béèrè ni pé mò ń kírun nígbà mo wá ń kírun lọ́wọ́ mo ti dórí gun tí n ṣe àtàyà òun wá fà àtàyà mo kàn sálámà ni ṣé irun mi ńlá láàfin àbí ọ̀la láàfin àbí máa tẹ̀sẹ̀ tún padà kírun mi. ọ̀la alhamdulilayi wọ́n mọ̀ pé gbogbo tashahhud eléyìí tí sálámà máa ń wá lẹ́yìn rẹ̀ ọ̀ràn àyàn ni ká ṣe. àtẹ̀sáhùdù alákọ̀ọ́kọ́ tí sọ̀láàtì bá jẹ́ sọ̀láàtì tó ní tẹ̀sáhùdù méjì alákọ̀ọ́kọ́ yẹn ni súnà ó ní forí kanlẹ̀ gbàgbélégbé gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ sanabi muhammed sallallahu alayhi wa sallam rí ní nǹkan tó wá nínú hadith abdullahi ibn buhayna radiyallahu anhu nínú sahihi muslim alanabi sallallahu alayhi wa sallam ṣe sọ̀láàtì kan fún wa nínú sọ̀láàtì dhuhur tàbí asr ó ti wá sí rákà méjì ó kó jókòó ó dìde àwọn subhanallah anabi ń bá sọ láti lọ ṣùgbọ́n gbogbo kú dẹ̀dẹ̀ sanabi parí tashahhud tó kú dẹ̀dẹ̀ kọ́ sálámà kọ́ sálámà kàkà bẹ́ẹ̀ ńṣe ló tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó wá di pọ́ sálámà ṣùgbọ́n tashahhud tẹ́lẹ̀ kejì tí sálámà máa wá lẹ́yìn rẹ̀ ọ̀ràn àyàn ni bá ti wá fílẹ̀ tó bá sálámà tó ń tìyàn bá ti ẹ ṣe títí dé parí ẹ wàá ṣẹ̀ṣẹ̀ sálámà nìsí tẹ́bá ti wá sálámà tẹ́ wàá forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́bá sálámà fún àfikún àlékún tẹ́ ti gbé wọnú sọ láti yín látàrí ìgbàgbé ìyẹn sálámà alákọ̀ọ́kọ́ tẹ́ ti ṣe o. bẹ́ẹ̀ bá dìde bẹ́ẹ̀ tó bá wá lọ tó ti jìnnà síbi tó ti ṣe sọ̀lá ọlọ́run ràn án lọ́wọ́ yóò tún sọ̀lá tìyẹn ṣe ni. ẹ lọ́run aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín. ó kọ yín. orúkọ mi ní ìkọmọdé láti Òṣogbo. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ó ṣẹlẹ̀ ní kí àǹkí àṣírí lọ́jọ́ kan. ẹ kàn béèrè béèrè. mo jọ ìjọmọ yẹn. Mhm. so àlè aláìmáàmù wa ẹ wá já kò sẹ́ni tó lè bọ́ síwájú mọ́ ẹ tó bọ́ síwájú láàrin wa òun ní ìfẹ́ kàkan báwo ló ṣe ẹ̀ka ti parí òun yẹn fún wa alhamdulilayi ẹni tí ọba síwájú lẹ́yìn ìgbà tí àlùwàlá ìmáàmù bàjẹ́ láti pé sọláàtì fáwọn jàmá sọláàtù ìmáàmù alákọ̀ọ́kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ pé ètò túmọ̀ sí pé tó bá pé rákà méjì ní bá ń kú fún ìmáàmù yóò sì rákà méjì ń pé pérépéré tó bá wá ṣe pérépéré àwọn jàmá tó wà lẹ́yìn rẹ̀ àwọn jókòó òun pé sọláàtì tiẹ̀ tọ́ba wa pé sọláàtì tiẹ̀ tán yọ sálámà àwọn náà sálámà wọn lè lọ́dọ̀ gbàdú. ẹ jẹ́ kí wọ́n fi àsìkò yìí sọ fún wa yìí pé àwa tí à ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí zero nine zero five one six four five four three eight tó jẹ́ glo number yẹn ẹ jẹ́ kí wọ́n fàsìkò yìí sọ fún wa yìí pé ká má fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ síbẹ̀ mọ́ orí zero eight zero eight three two nine three eight nine six tó jẹ́ airtel number ní ká máa fi àtẹ̀jíṣẹ́ sọ́wọ́ sí tẹ́ bá ń fi àtẹ̀jíṣẹ́ sọ́wọ́ sórí zero nine zero five one six four five four three eight ànílé máa láǹfààní láti máa mú o. hello. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín. orúkọ mi abdulrahman fagbọn abdulrahman láti àbújá. kí ni ìbéèrè yín. ẹ ṣe àwọn ọmọ ìgbà àjọ orí dáadáa. Amém ẹjọ́ mo fẹ́ béèrè ìbéèrè nípa ìròyìn yìí ta máa ń kí hmm. láti dáńdí ìgbà ìgbà tí olórí wa tó ṣe èdè bẹ́ẹ̀ kò sí demarcation between jẹ̀mọ́ àtàwọn olórí wa hmm. so àwọn ìgbà wọn parí wọn wá ní láti máa gbà lọ ṣe ìgbà ní ìkẹta sọ olórí wa so ìgbà tó wá di the following week wọn á tẹ̀ máa kéde ó tó bí two meters tí àwọn jẹ̀mọ́ àwọn ilé ìtù bàbá wọn wà níwájú tó àwọn tó wà lẹ́yìn yẹn tí wọ́n ní ìwà ní ọ̀hún àwọn àìsàn tó lárọ́ káàdì. aleykum salaam salaam ọkọ ni pé nínú ẹ̀sìn Islam gbogbo wa àdọ́gba níwájú Ọlọ́run kò sí ìyàtọ̀ láàrin olórí àtẹni tí ń so lórí lé lórí níbi tá à ń ti ń ṣèjọsìn. Mm ó wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé nígbà tí àwọn èèyàn bá tó sáfù lẹ́yìn rẹ̀ ó máa ń sọ fún wa pé istawu ẹ dúró dọ́gba. ọ̀kan náà sàhábà fi ń yé wa pé ó dàbí ẹni pé mò ń wò ó ní pípé lẹ́yìn ìgbà tá a bá tó sáfútán lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam bá a ṣe máa fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ tẹ̀sẹ̀ máa kan ẹsẹ̀ lọ́nà tó ṣe pé nǹkan kan ò lè yà wá kò lè gbà àárín wa kọjá. so bẹ́ẹ̀ làwọn mùsùlùmí máa ń tò nínú sọ́láàtì. àyè fi àyè kan pàtó sílẹ̀ fún olórí àyè kan pàtó sílẹ̀ fún ọmọlẹ́yìn bí ìsìláàmù ṣe rí nu kò séèyàn kan pàtàkì yọ wá sí mọ́ṣáláṣí táwa yá yìí tiẹ̀ lọ́tọ̀ pé ẹ̀yin ẹ̀dó báyìí ẹ má darapọ̀ mọ́ àwọn ayúhannas gbogbo apátánwájú ọlọ́run yá ayúhannas ọlọ́run máa fi bá wa sọ̀rọ̀ òní yá ayóhannas inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum ẹni tó lóore jù nínú wa. oní ẹlẹni tí máa ń bẹ̀rù Ọlọ́run ọba jù tá a bá gbé ìyàtọ̀ wọ àyè tá a máa dúró sí nínú sọláàtì wa tá a gbé ìyàtọ̀ wọ ẹni tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan wọ́n yàtọ̀ sẹ́ni ẹlòmíì tí ò kó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá a bá ti gbé wọnú ẹ̀sìn wa ẹ̀sìn bàjẹ́ nù Islam ara nǹkan tí ń bẹ́ńbẹ́ tí ò sí ń bòmí nù mm. pé kò sí tẹ̀sí dó lórí mà àtọmọlẹ́yìn rẹ̀ nígbà tá a bá dúró níwájú ọlọ́run gbogbo apáta ẹrú ọlọ ni wa olórí ń bá mara rẹ̀ lólórí lódodo kọ́ má ròkò tó bá mara rẹ̀ lólórí lódodo kó náà má forí kalẹ̀ fọlọ̀ torí pé nínú Islam kò sáàyè fún gbogbo à ń ya ẹnìkan sọ́tọ̀ yàtọ̀ sẹ́nìkan Islam ọ̀fààyè rẹ̀ lẹ̀ lódodo ìgbà tábòsí pọ̀ láyé tó di pé olórí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìṣe wọn àti iṣẹ́ wọn tó yẹ kí wọ́n mójútó wọn ò mójútó má gbogbo nǹkan bàjẹ́ ọmẹ́hẹ nǹkan dàrú ó di pé inú fu àyàfu làwọn olórí fi ń gbáyé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ tí ń so lórí nìsín kò lè rìn kọ́nyá fáńdá báwọn mẹ̀kúnnù ṣe ń rìn káàkiri nítorí pé ẹni tí ó jẹ gbèsè ó ti lè kú gbèsè ṣùgbọ́n òun tiẹ̀ ó ti fomi ata kò lè sí fọkànbalẹ̀ fún wa nítorí pé ètò ààbò kò lọ déédéé gbogbo àwọn èèyàn pátá níbikíbi tí wọ́n bá wà ẹnìkan ò sí tọrẹ dọ̀fì lórí ọ̀rọ̀ rò àbòsí tí wọ́n pọ̀ à ń kígbà kan bọ̀ kan nu ọ̀pọ̀ púpọ̀ gbogbo ẹ̀tọ́ àwọn èèyàn tá fi ń dùn wọn ọlọ́jà ń tirẹrẹ kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rú gbọ́dọ̀ máa bà wọn lórí táyé sí i ń sọ pé lórílẹ̀ tiwa nìkan o àbí ìpínlẹ̀ kan nìkan gbogbo ilé ayé yìí torí àbòsí pọ̀ hmm. àbòsí pọ̀ ìdínà tó fi jẹ́ pé ẹ̀rú ọ̀mà ba àwọn agbófinró níbi káwọn èèyàn súnmọ́ gbogbo àwọn tó bá wà nípò àṣẹ lásìkò tí wọ́n wà nípò àṣẹ wọn nítorí kọ́ má jẹ́ pé ẹni tó ṣe wọ́n sùtà tínú tí ń bí òun tẹ́lẹ̀ tí inú bí yìí ti sàn débi ikú tó hàn lójú ẹ̀ hmm, ẹ̀rọ máa bà wọ́n pé kọ́ má lọ ṣe wọ́n sùtà torí ẹ̀ ló ṣe jẹ́ pé kódà téèyàn bá wà ń pò kan tó bá tún sọ̀kalẹ̀ kó lórí ipò lọ́jọ́ iwájú inú fún àyàfún náà ni ó tún fi máa gbáyé so àbòsí lọ́pọ̀ ńlọ́fà ni ọkàn àwọn ẹni tí ń so lórí òfin balẹ̀. Umar radiyallahu anhu wọ́n rán èèyàn sí látọ̀dọ̀ Kisra lọ́jọ́ ọba àwọn Fárísà wípé kọ́ lọ́ọ́ fìwé jíṣẹ́ fún ìgbà tí aṣojú Kisra tó dé Madina ní bá ń béèrè lọ́dọ̀ àwọn èèyàn pé ẹ dákun aláṣẹ àwọn amúmìnì tó jẹ́ olórí bíi ìdá kan nínú mẹ́rin gbogbo ilé ayé ń gbà náà gbogbo ilé ayé wa tá a mọ̀ yìí òun náà ni Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n ń béèrè pé òun ló ń wá wà òun ló ń wá wà orí pé àwọn ẹ̀ṣọ́ kún Mẹ̀dínà kìràkìtà kàràkìtì àwọn wọ́n ti pè àwọn gbòdògbòdò kò rí hmm. ah, so nígbà tí wọ́n á sọ fún wọn bàbá ni wọ́n sùn lábẹ́ bòjì igi o ẹni tí wọ́n rán mi wá látọ̀dọ̀ ọba alágbára ayé ọ̀kan náà alágbára ayé méjì tó wà tí wọ́n fìwé rán mi sí ló sùn lábẹ́ igi o tóun náà ń ṣe ń darí bí ìdá kan nu mẹ́rin gbogbo ilé ayé ẹrú ọba àti ó dé bẹ́ẹ̀ lóòótọ́ tí ń bá a sọ̀rọ̀ ló bá rí pé Umar náà ni ah, ẹ̀rú àbáǹgbà torí Umar pé áá ah, ah, kí ló mú yín fọkàn balẹ̀ tó báyìí bàbá. láàyè láàyè náà. wọ́n ní tó fà ní pé bàbá yìí ṣe dọ́gba láàrin àwọn èèyàn hmm. torí rẹ̀ ló ṣe rọ̀ lọ́rùn láti sùn bí kíbi. òun náà wàá sọ̀rọ̀ kó tó kú lọ́dọ̀ Umar ó ní aminta lamma adalta fanimta nawma qariri al-ayni hani'a ó ní ọkàn rẹ̀ balẹ̀ ńgbà tó ṣe dọ́gba ìlódé hmm. kó sùn kọ́ ọmọ ọrùn lábẹ́ ìbòjígí lábẹ́ fi dánrọ́ ẹ̀wò lónìí níta gbangba níta gbangba. Hmm àwọn ẹṣin burúkú gan balẹ̀ ẹni tó bá dárú ẹ̀wò láyé sí káwọn ti sọ àwọn èèyàn hmm. eléyìí túmọ̀ sí pé àwọn olórí gbogbo káwọn náà lọ jẹni tó dó dọ́gba hmm. tẹ́ ẹ bá ṣe olórí nǹkan ẹ wàá jìṣẹ́ ẹ jábọ̀ fọlọ́ hmm. bó lẹ ṣe ṣe ẹgbọ́n Umar yẹn táwọn sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sọ́ ó ní Madina lọ wà o Madina làkóso gbogbo ilẹ̀ Islam wa ó wá ní tí ràkúnmí kan bá fi lè rìn láàrin kọsẹ̀ ní al-Iraq ọlọ́run bí mi léèrè njọ́ gbé. la ilaha illallah. láàrin al-Iraq sí Madina kuma ìrìn oṣù kan ni bẹ́ẹ̀ bá gbé ràkúnmí. Hmm. so ó wá ní tí ràkúnmí bá rí àrìn kọsẹ̀ ní al-Iraq ọlọ́run bí òun léèrè tó bá dijọ́ gbé ndẹ̀rọ̀ kúnyà. Hmm. wọ́n yéé sì da títí ọlọ́dà ràkúnmí ń ṣe kọsẹ̀ wọn ò ní katakata gan tí wọn fi gírèjì lẹ hmm. ràkúnmí ṣe kọsẹ̀. sẹ̀rọ àwọn nǹkan tí a bá ṣí fáìlì àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan lónìí ọlọ́run bá kọ́ bá wa tún ṣe torí ẹ̀ tá a máa ń ṣẹ̀sìn náà hmm. nídìí láti ya àwọn èèyàn hmm. ó ti tó wípé kí wọ́n tó wọ àyè tí a ti fẹ́ ṣe rí ìdí yẹn hmm. ká láwọn ẹ̀ṣọ́ lẹ́nu ọ̀nà tí wọ́n máa ṣáàtì gbogbo ẹni tí ọba ti wọlé kọ́ máa mú nǹkan olóró wọlé ní téèyàn lè fi ṣèyàn léṣe kọ́nà tó fi dórí abẹ́fẹ́lẹ́ kò gbọ́dọ̀ wà lára ẹnìkan ó ti tó ẹjẹ bó ṣe jẹ. hello. hello. àbúrò ní sáà ní sọ̀rọ̀ láti gbọmọṣọ. ẹ bá yín rédíò yín lórí dáadáa kí ni ìbéèrè yín. ẹyọ ìbéèrè mi ni pé bẹ́ẹ̀ àwọn mẹ́ta ló ń kírun. Hmm. so that ẹni tó wá síwájú fún wa yẹn ó ń kírun ẹnìkan náà méjì tó wá wà lẹ́yìn àlùwà lẹ́yìn wá já. ìdáàmú hmm. sẹ́ni tó gbìyànjú yẹn sọ̀rọ̀ sókè ti já ni àìbò ni àwọn méjì yòókù ti mọ̀ pé ẹni tó wà lẹ́yìn ti mọ̀ pé àlùwà láti já. mẹ́ta àlùwàlá ọ̀kan nínú èèyàn méjèèjì tó wà lẹ́yìn ìmáàmù já wọn ní bò láti ṣe mú kí ìmáàmù fura mọ̀ pé èèyàn kan kú kò nídìí ìwọ tó ti gbára rẹ níwọ nìkan lọ sẹ́kù ni kò rìn síwájú kò dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù lápò ọ̀tún rẹ̀ báyìí. ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní ṣé a lè lọ sí ọjà láì ní léròǹgbà àti lọ ra nǹkan kan ní ọjà ọ̀hún tá a máa ń ṣe síwájú ká tó wọnú ọjà ńlá ti torí ẹ̀ lọ́jà fún ká lè bá a jàǹfààní ládàtọ̀ pọ̀ tí bẹ́ẹ̀ bí ká ṣe àdúrà náà. alhamdulilayi islam ọ̀farama kí wọn kàn máa bàgbésí ayé rẹ̀ jẹ́ kó máa fàṣíkò rẹ̀ ṣòfò hmm. ọ̀lọ́jà tó fẹ́ ra ò lè tó fẹ́ ta ò sì jẹ́ pé ẹnìkan wà tó ń ti wá tipẹ́ tó ń wò kọjá ló ti lè rí ló fi fẹ́ lọ sọ́jà hmm. ọ̀kàn fẹ́ lọ <laughs> ìgbà tí jókòó kó tiẹ̀ máa ronú nípa ìṣẹ̀dá tó lọ ṣẹ̀dá rẹ̀ bóò ni àtúbọ̀ tó ń ṣe rí kọ́ máa ronú kọ́ máa pọ́lọ́ kọ́ máa bẹ́lọ́ hmm. ọjà lọ́wọ́ lọ ilé ṣetán ni hmm. kò sáyè. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹdín pè. abu abdulrasaq láti tòun fẹ́ o ogun state. láti tọ̀ ọ̀ya kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé lórí kibla. Hmm. dókítà pé tá a bá wà tá a bá fèsì ibi tí òun ti máa ń yọ. Hmm. mọ́jìdì títí wá tá a ti máa kírun. ìgbà mi bẹ tó jẹ́ pé tó bá fẹ́ kírun báyìí àti ń tẹ̀lé àjùsọ fún ìmáàmù yẹn bọ̀ wọn ò kí ń gbà. ibi tó máa ń fèsì kó síbi tó òun ti ń yọ rárá. ọ̀dà sàìtì lápò ọ̀tún náà máa ń fèsì. ibi tó òun dẹ̀ ti máa ń yọ bọ́ sí apó òsì. ṣùgbọ́n bá fẹ́ kí ni ìdájọ́ rẹ̀ ṣe tí ọlọ́run bá bá ṣòro fún yàn tí yàn kọ ìlú tí yàn fẹ́ dúpẹ́ ọ̀nà òní yẹn lè gbà láti lè dúpẹ́ pé òkè yẹn fẹ́ kó lọ sílé yẹn. bóyá ní ẹlẹ́kẹta ni pé tí yàn bá bá àwọn èèyàn tó ti ń kírun ní mọ́ṣáláṣí bá fẹ́ kí jàmá ṣùgbọ́n àsìkò sọ láti ní ò tí ì tó wọ́n ti ń kírun yẹn ní jàmá. téèyàn lè darapọ̀ mọ́ wọn láti ṣe pẹ̀lú àníyàn tí yàn fẹ́ yẹn náfìlà àbí téèyàn du òtítì yàn títí السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله. ìbéèrè alákọ̀ọ́kọ́ alqibla tọ́lọ́mọ bá ní ká dojú kọ. Hmm. ibi tí qibla bá wà sí ìlú wa sáyé ibi tá a bára wa ni wọ́n ń pè ní qibla. Hmm. nítorí pé qibla máa ń yàtọ̀ láti ìlú sí ìlú torí pé mẹ́kà ibi tí ọgbà dojú kọ ìlú kọ̀ọ̀kan máa yàtọ̀ bí èèyàn bá ti ń tìlú kan bọ́ sílùú kan. náà téèyàn bá wà ní alimadina lápèjúwe hmm. ìlú anabi wa muhammed sallallahu alayhi wa sallam a rí i pé ibi tá à ń kọjú sí tá à máa ń ṣe sọláàtì ní alimadina òun náà ní ìhà gúúsù hmm. torí pé gúúsù ni maka wà sí madina so bẹ́ẹ̀ náà ni tí èèyàn bá wà níbòmí ẹ rí i pé ìhà àríwá lẹ́kọ̀ọ́jú sí torí pé àríwá ni maka wà sáwọn hmm. so àwa wá wà ní agbọn ibùwọ̀ oòrùn maka ọ wà ní ibùlà oòrùn síbi táwa wà. Mm Hmm. so ibo la oorun ni àwa tá a wà láfíríkà ń kọjú sí táwa bá fẹ́ fi sọ̀lẹ́ à ìsìn nàìjíríà nìkan all african countries ẹ rí i pé ibo la oorun làwa ń kọjú sí torí pàgbọ́n abẹ ní maka wa tó ẹ sì rí pọ́lọ́ ọba ẹlẹ́dàá ó ní kẹ́ ẹ kọjú sí agbọ́n ibi tí mọ́ṣáláṣí maka bọ̀wọ́ wà hmm. fawalli wajhaka shatr al-masjid al-haram agbọ́n ló lè kọjú sí ńgbà tó ti sínú kaaba ibo ló lè jẹ́ agbọn bíi tí maka wà lọ́mọ wa. Hmm. akramakumullah agbọn bíi tí maka wà kì í ṣe pọ́ìntì kan tó ṣe pé tíyàn bá ti yẹ kú ńbẹ ó ti ṣe kíbla lẹ̀. ìsìn hmm. wọn ní agbọn ibi tó rùn ti ń yọ agbọn ibi tó rùn ti ń yọ nínú àdójúkọ mẹ́rẹ̀ẹ̀rin ti ń bẹ ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ eléyìí ọ̀rọ̀ gẹ̀dẹ̀ ni kò tó ń dá so a ṣàkíyèsí pé ṣé ibùlọ̀ oòrùn la kọjú sí àbí èsè ibùlọ̀ oòrùn kì í sọ̀rùn gángan o kò síbi tí Islam ti sọ pé ẹ kọjú sọ̀rùn o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti sọ síwájú àwọn ìlú wà láyé tó yẹ pé ìpàkọ́ làwọn kọ sọ̀rùn àwọn ìlú wà tó yẹ pé ẹ̀gbẹ́ làwọn kọ sọ̀rùn hmm. torí de eléyìí báyìí àwa ní alqibla lọ́dọ̀ wa látàrí ibi tọ́lọ̀ ń dá àwọn orílẹ̀-èdè wa sí ńlọ bọ́ sí agbọn abùlà oòrùn ibùlà oòrùn sì fẹ̀ ẹnìkan sọ alẹ máa bẹ wulẹ tá a máa já njojúmọ pé ẹ hmm. kọjú sí kínní sóòrùn lọlọ ni ẹ kọjú sí ibùlà rẹ ibùlà òòrùn kọjú òòrùn torí pé òòrùn nǹkan ẹyọ kan ni tọ́lọ̀ wọn bá gbé sí ibùlà òòrùn ibùlà hmm. òòrùn wá fẹ́ẹ́ ọ̀tọ̀jọ ọ̀tayọ òòrùn láì níye ìgbà hmm. láti kọjú sí agbọn abitó òòrùn ti yọ finish. Mm sẹlẹ yìí jẹ bó ti ṣe jẹ ń bẹ torí rẹ̀ àtẹ̀yìn àti lè máàmù ọ dájú pé tẹ́ bá jọ wò ó ẹ rí i pé ìjà yẹn ẹ lè parí rẹ̀ láì jẹ́ pé nìkẹta bá yín dá sí i wọn ní ká bá kọ́lé báwo la ṣe dúpẹ́ fọlọ ah, láìláì tí ń dúpẹ́ ẹ fà hàn sọ pé dúpẹ́ ẹ fọkàn yín màpọlọ ló ṣe fún yín kìí ṣèyàn hmm. ẹ sì wàá máa fi gbogbo oríkèé ara yín ẹ hmm. máa fi jọ́sìn fọlọ dáadáa hmm. nítorí pé àmì pọlọ ń ṣoore fún ọmọ rẹ̀ òun náà ni kò fahán dúpẹ́ hmm. kò sì mà lọ́kàn rẹ pọ́lọ̀ ló ṣe fún ọ hmm. kò sì máa fi gbogbo ara rẹ kọ́ máa fi jọ́sìn fún lọ. Hmm. torí ẹ̀ wọ́n sọ pé tọ́lọ́run bá ṣoore fún yà tọ́lọ́run bá bá ṣoore ní sábàbí téèyàn fi máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tí ó fi máa dúpẹ́ fọlọ́run lọ́pọ̀lọpọ̀ tí ó fi jẹ́ kọ́ máa sin lọ́n lọ́nà tó rẹwà jù á àjẹpọ̀ oore yẹn sábàbí dáadáa ní fún bíi pọ̀ fẹ́yàwó bíi kápẹ́sẹ́ bọ́ sí fún ọ bíi pọ̀ oríṣẹ́ kọ́ńgílá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ àti torí rẹ̀ ọ̀ràn ti ọlọ́mọ ó ti torí rẹ̀ ò dúpẹ́ fọlọ́mọ ó ti torí ẹ̀ ò sin lọ́mọ ẹ̀dẹ́ lọ́lọ́mọ bá bẹ ọ. ó rí i pé oore tí wọ́n ń pè lóore o ò ń gangan láburú bàbá aburú mm. èyí tí wọ́n padà bí orí ibú fún yàn láyé àti láòkè yà mí mm. àti agbọ́dọ̀ ti torí kọ́lọ̀ sórí kan fún wa ká máa ṣẹlọ̀ mm. lọ pe lérí ọ̀pọ̀ lórin lórí pọ̀ kọ́lé hmm. ẹ̀ ń mutí ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ get together ọkùnrin ń fàyà lu obìnrin obìnrin ń fàyà lu ọkùnrin pé kí là ní yọ̀ sí hmm. bá a ṣe fi orí bẹ́ẹ̀ náà lórí ajẹ́kẹ́tẹ́ bá kú ẹ máa gbélé lọ. sẹ́yìn hmm. máa pé irọ́ lásán gbogbo àwọn ọ̀rọ̀ ilé ayé yìí náà a kàn gbé búlọ́ọ̀kù lé búlọ́ọ̀kù náà lọ́wọ́ á di pé ká tún máa ṣẹlọ̀ ṣẹlẹ̀ ìjàbọ̀ ti ṣe jẹ́. wọ́n ní tí a bá wọ mọ́ṣáláṣí kan tá a bá kọ́ ṣe jàmáà kásìkò tòótọ́ tá a lè darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn pa àwọn sinafilà rárá o ọlọ́run ọbẹ̀ wa ká máa ṣàṣe dànù nítorí pé tí wọ́n bá ti lè darapọ̀ mọ́ àwọn ẹni tí ń ṣe sọ láti kásìkò rẹ̀ tó tó yàn ó ti ràn wọ́n lọ lórí ìbàjẹ́ hmm. so òfin ọlọ́run sì ní pé ẹ máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn so ìwọ ọkọ̀ bàjẹ́ torí wọn náà ti kún wọn wọn ò ní máa ń so àkọ́kọ́ náà kí ló dé tá a fi pè sọ láti kásìkò tó tó báyìí hmm. pèpè fún sọláàtì àfi tásìkò bá tó hmm. gbogbo ẹni tó bá sì pe sọláàtì lápè yìí lẹ̀ ẹ rí i pé wọ́n ṣe kọ́ ọ́ mà wọ́n ṣe sọláàtì nǹkan aláṣẹ lẹ̀ hmm. torí pé inú ìkájú náà ni wọ́n fi pè ìkájú náà wọ́n fi ṣe so kọ̀tọ̀kọ̀tọ̀ náà wọ́n á ní ọ̀dà tíráàkà alákọ̀ọ́kọ́ bá wáyé ní ìgbà tákòókò tí ì wọlé rákà mẹ́ta yòókù òun ṣẹlẹ̀ lẹ́yìn gbàtà kòkò wọlé àṣedànù gbogbo ẹ̀ hmm. nítorí pé tí abala kanu sọ láti bá ti bọ́ sí ìgbà tásìkò tí ì wọlé hmm. abala mẹ́ta yòókù tó wá bọ́ sásìkò tí àsìkò ti wọlé gbogbo ẹ̀ pátá ni wọ́n máa já sí pé ẹ̀ka gbára gbóná lẹ̀ dìgbà tẹ́ tó ṣe sọ láti ní ẹ̀ tí ì ṣe sọ láti hmm. lẹ́yìn ìjẹ́bù ṣùjọ́ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. asalaamualeykum warahmatulahi wabarakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kọ́ ibi ẹjẹ́ ń pè. orúkọ mi kamaldin abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mo kí yín mo ti kí àwọn sẹ́kù wa. ẹ ṣé o. ọ̀nà ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun náà ni ṣé èèyàn lè sálámọ̀ sí àwọn tí wọ́n ń tayò tí wọ́n ń ta ayò àbí tí wọ́n bá sálámọ̀ sí yẹn sí yẹn lè dáhùn sálámọ̀. ọ̀dà ẹ̀kejì. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì. Hmm. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì àwọn kẹ́lẹ́ tí wọ́n ń pè ní dáńdáwúdù ní ilẹ̀ haúsá bíi ní ọmọ bí àwọn yorùbá ṣe ń pè wọn yóò yí àwọn ṣẹ́kù wa dáńdáwúdù yẹn lè sálámọ̀ sí wọn àbí tí wọ́n bá sálámọ̀ sí yẹn yẹn lè dáhùn. àwọn ìbéèrè mi ni ẹ jazakumullah. alhamdulillah wọn ní ẹni tí a bá bá pé ń hùwà ẹ̀ṣẹ̀ kan bí ẹni tí ń ta ìwò ẹni tí ń so sá lè sálámà sí nígbà tí sì ń gbẹ́ǹdì pé ń dáràn lọ rárá o ẹ gbọ́dọ̀ sálámà sí o torí bá ti sálámà sí à ń kí káre ni hmm. bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe máa gbà hmm. máa tayọ̀ nsọ ọlọ́mọdé hmm. so torí ẹ̀ tó bá yẹ kó ń lọ sálámà sí yín tó bá sálámà yẹn yóò sì sá táàsì tí ìgbà pé iṣẹ́ ti ń ṣe sọ́ọ́dì kẹfẹ́rí á dá lọ so ọtí náà ní mu lọ wọn á ní asàlámù àlékún so <laughs> wọn náà dà pé aleykum salam tó àmọ́ wọ́n kọ́ lọ́wọ́ kọ́ sálámà sí ọ hmm. wàá sọ fún pé ìwọ́n tó ọmọ sálámà aleykum kó ló gbé ọjọ́ kò ń di ọtí kí ló mú ti sí hmm. nítorí pé láì tiẹ̀ jẹ́ pọ̀ jẹ́ mùsùlùmí àǹfààní wo lọ́ọ́ ti máa ṣe gánà rí hmm, àǹfààní wo lọ́ọ́ ti máa ṣe fún ọ ìwọ́n tẹ́ fórí rẹ ti pé torí rẹ àkọ́kọ́ dàrú lọ́nà ìwọ́n tó yẹ kí wọ́n bí tọjọ́ máa dáadáa ó àkọ́kọ́ máa ṣe bí wèrè a'udhu billahi minash shaitanir rajim. so bẹ́ẹ̀ náà lẹni tí ń tayọ ọgbọ́dọ̀ kọ́kọ́ sálámà sí tó ń bá sálámà sí ọ wàá dáhùn wàá wá sì báwí kùn hmm. wàá sì báwí kùn fún yín jẹ́ ẹ̀ mọ̀ pé mùsùlùmí ni ọ mùsùlùmí ní ta ìránù yìí àwọn òbí lẹ́sìn ní ṣètò ọ̀nà òjò. wọ́n ní bẹ́ẹ̀ náà ni káwọn ẹni tí ń ṣe dáńdáódù àwọn dáńdáódù àwọn náà lọkùnrin tí máa bọ́kùnrin ṣe ọkùnrin táwọn ọkùnrin ń bá ṣe àwọn òbí lẹ́ eléyìí jẹ́ ìṣe àwọn èèyàn anábì lóòótọ́ alayhi salam ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni tí zina bá burú lòókìyà ó burú bàjẹ́ torí ẹ̀ lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nínú òfin rẹ̀ ó ní kán pa wọ́n pípa tó lágbára torí àwọn èèyàn Ànábì Lóòtù alayhi salam ọkùnrin làwọn máa wá àwọn èèwọ̀ obìnrin ìgbà tí Lóòtù wa ń kọ̀ fún ẹ jìnnà sí kínní yìí Ọlọ́run ṣe léèwọ̀ ẹ jìnnà sí tó Ọlọ́run ṣe léèwọ̀ wọ́n sọ pé á léèwọ̀ Lóòtù àtàwọn tó gba tí á lé yín kó nù lù wa torí pé ó mara lẹ́yìn ọ̀bùn sí la Mm. subhanallah èyí <laughs> sì sì mara ó tún kó báyìí mm. wípé ọ̀bùn la wa ó mọ̀rọ̀ yẹ kó máa bá wa gbèlú subhanallah ìgbà tó lọ́wọ́ bá wàá pa wọn rùn ọlọ́run ni wọ́n ká wọn kó lẹ̀ wọ́n gbé wọn wọ́n gbé wọn gbé wọn títí wọ́n fi dẹ́ba sán màlẹ́ ayé mm. àwọn màlẹ́kà ń gbọ́ kíkọ àkùkọ wọn àti gbígbó àwọn ajá wọn ọlọ́run ni wọ́n dorí ìlú nkodo sọ̀ngbà wọn dorí ẹ̀ ọlọ́run wa rọ̀jò kúta lé wọn lórí tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe kú tó hmm. iṣẹ́ burúkú ni sẹ́yìn ẹ̀rí tọkùnrin ń bóra hmm. ẹ̀rí tọkùnrin ń ró sọ hmm. yóò tún máa wọ bùbárù táwọn obìnrin yóò tún fi iyan ọrùn yóò fi sọ́rùn yóò tún fi yẹtí yóò fi sétí ó lè gbórí rẹ lọ pé kí wọ́n bọ̀ ń dín sòkò ìpàdé àdúrà ìpàkọ́ ẹlẹ́dẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan náà òun náà máa sọ̀rọ̀ bí obìnrin ẹ̀ ẹ̀ tẹ́pìtì ìdẹ̀tì. àwọn àdìdẹ̀rín jàtọ̀ so gbogbo irú àwọn eléyẹn so iṣẹ́ burúkú ni iṣẹ́ rádaràda ni so ẹ wàá máa sálámà sí ta ni ọlọ́run máa jẹ bọ́bá sálámà sí yín gan ẹ má ṣe bí ìgbà kẹyìn ní ń bá wù ẹ tẹsẹ̀ máa nù torí kí wọ́n má bàa kó ń bá ara yín. hello. sàmàlíkò àǹtìlá. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọkọ yìí ẹ ti ń pè yìí. orúkọ mi ni yusuf láti Ọ̀yọ́. kí ni ìbéèrè yín islam mo fẹ́ kí dr kọ́ba ṣàlàyé lórí pípẹ́ sí ọkùnrin fẹ́yàwó àwọn ibi tí ó lẹ́tọ̀ọ́ láti rí lára ẹni tó fẹ́ fẹ́. alhamdulilayi. ẹlẹ́ẹ̀kejì ni pé ọkùnrin tó jẹ́ muslim tó wá fẹ́ christian ṣùgbọ́n ọkọ tó fẹ́ra wọn wọ́n ti ṣàdé gómìnà náà lè ti gbà pé òun á bá ṣe islam ó wá jẹlẹ̀ pé ìgbà tó kù ní ẹ wọlé kò kò bá ṣe sí kò kírun kò pẹ̀ka ṣe islam ṣé ẹ kó nǹkan tí ọkùnrin yẹn lè sọ pé kó ń kọ ìyàwó ẹ̀ torí pé kò bá ṣe sí. alhamdulilayi tí ọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin alislam ó ní ká wò ká wò ẹni tá a fẹ́ fẹ́ hàn nítorí pé ẹni tẹ́ fẹ́ jọ máa gbé títí láéláé ni. Hmm ó sì yẹ ká pé ẹni tẹ́ fẹ́ jọ máa gbé títí láéláé ẹni tó wù ọ́ ni hmm. tí ó sì jẹ́ pé yóò máa dán ọ lọ́rùn tí ò fi ní tètè lè kú lọ́dọ̀ rẹ pọ̀ fẹ́ mà. Hmm. torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ni ẹ̀ wò hmm. ṣùgbọ́n ilé wò anábì ọ̀sọ́ àwọn olùmọ̀ọ́nì pẹ̀sìn Islam wọ́n sọ pé ń tí máa sábà hàn lára obìnrin tí máa ń ṣiṣẹ́ lé ǹjẹ́ si máa sábà hàn lára obìnrin tí máa ń ṣiṣẹ́ ilé náà lójú rẹ̀ hmm. àti àtẹ́lẹwọ́ rẹ̀ inú àtòdé hmm. bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rẹ̀ so eléyìí náà ti tó ní nǹkan téèyàn lè rí lára obìnrin téèyàn ó fi mọ̀ pé ó wùyàn àbí ó wùyàn hmm. nítorí pé ojú tẹ rí yẹn òun náà lèèyàn máa fi mọ̀ bóbìnrin bá ṣe rẹwà àti bó bá ṣe burẹ́wà àwọn olùmọ̀ọ́sì sọ pé àtẹ́lẹwọ́ tẹ rí yẹn ọmọ kan ọmọdéyìn mm. ó gángan ní máa sọ bí èèyàn bá ṣe rẹwà tó bí nǹkan ọmọdéyìn kálukú bá ti ṣe rí bẹ́ẹ̀ lẹ́wà rẹ̀ tó sẹ́wọ́n mm. kí la tún fẹ́ wá máa wò àmì ìdìka sọ fún yàn pé ẹ mo fẹ́ wo kíní mo fi kí ló fẹ́ wò fẹ́ náà nítorí pé aburú náà tún bẹ níbi kó wò tayọ̀ ń ta o mm. tó o bá padà fẹ́ máa ń kọ́ àbùkù àti gbogbo àwọn nǹkan tó ti rí ń pa rẹ̀ bó la fẹ́ hákò. Mm. lọ́pọlọ tiẹ̀ mm. tòótọ́ bá ti rọ́wọ́ ètò orí mi yóò bá tẹ ọlọ́run wá tiẹ̀ síwájú. Mm. ẹ mo fẹ́ mọ̀ bọ́ sanra bí ọ̀sanra ni ó sì wá jìlbáàbù kò sí wàá lọ lè béèrè ṣé èèyàn sí sanra ni àbí èèyàn tó tín tẹnu bá sì tún tí ọ wọn kàn lè sọ fún pé bígbà tí mo rí ìwé ìròyìn kan níbi rédíò tó wà ń bẹ bẹ́ẹ̀ ni ìwé ìròyìn bá mú un ibi tí máa ń tẹ́ rìn lọ ọmọ kíyèsí rìn rẹ̀ téèyàn tó tóbi ni àbẹ́yàn tí ó rí lẹ́ngẹ́lẹ́ngẹ́ ìró èyí tí wọ́n bá ìró èyí tí wọ́n bá fẹ́ tó ó mú tiẹ̀ ń bẹ̀ wọ́n tẹ́ bó ti ṣe jẹ́. tó wọ́n á ní ẹni tí ó fẹ́ ẹni tí ìṣe mùsùlùmí tó ti wá bá a ṣàdéhùn ó ń ti jẹ́ nasraniya àbí yahudiya. tó hmm. ó lè jẹ́ kírísítẹ́nì àbí jù ó ti wá ṣàdéhùn kó òun di mùsùlùmí ṣùgbọ́n gbà tó fẹ́ tán kò di mùsùlùmí torí pọ́n náà ẹlẹ́dàá gbà pé o lè fẹ́ ní kírísítẹ́n rẹ̀ o lè fẹ́ ní jù rẹ̀ kí á ní tuntun ìwọ lọ ń dá mẹ́jẹ̀mú tí ó sì so lẹ́yìn ìgbà tó bá wọlé rẹ̀ tán tó bá rí dáadáa ẹ̀sìn Islam ó lè gba Islam so wọn náà kú ti rí ní kírísítẹ́nì rẹ̀ kó tó fẹ́ hmm. kò sí nǹkan tuntun ni nínú ìsìn èyí tó burú ni pé kó gba Islam kẹ́ẹ̀tì wá jọ máa gbé kó wá di lẹ́yìn rẹ̀ kó lòun ò ṣe Islam mọ́ torí kò pé òun à níjọ́ òun lẹ́tùkà. Hmm nítorí pé mùsùlùmí tó fi islam sílẹ̀ nù hmm. ọlọ́run ti sọ pé wàlẹ̀ tó ń sekú bẹ̀rẹ̀ sọmìlì kẹwàáfìr ẹ má di àwọn ìyàwó tó jẹ́ káfìrà mú hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ káfìrà ni ó ti wá di mùsùlùmá alihamudulilayi ó tún wá lóun ṣe má à ń jọ́nà lẹ́tùkà hmm. ẹ̀jẹ̀ bó ṣe jẹ́. Now, wọ́n ti wọ́n ti yẹjú zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. Ah, ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a máa wo àwọn ìpè ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ lọ́hùn. ẹ lọ́hùn. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ ibi ẹ ti ń pè yìí. ọmọ uh, mi ṣe ọ̀dọ́ sọ̀rọ̀ láti Saudi. láti. láti Saudi Arabia. kí ni ìbéèrè yín? Uh, ìbéèrè mi mo kí dọ́kítọ̀rù ọlá àjẹkáyọ̀ mm. wọn bẹ́ lórí dáadáa. àmín inshallah. mo <coughs> fẹ́ bẹ́ẹ̀ wọ́n ní pé kóbìnrin máa fi nǹkan kúrò wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ẹ mọ̀ pé wọ́n ṣe lágbà tí ìyẹn náà máa ń jẹ́ kí orógùn ojú kó ṣe wà lọ kí ni ìdájọ́ yẹn ní abẹ́ ìtura ẹjọ́ ẹlẹ́kẹ̀kẹ́ ni pé um, ọkọ tó níyàwó méjì tí ìyálé wá jẹ́ pé kọ́lọ̀gù ṣàánú tó ìgbà tí wọ́n ń gbé ọ̀tọ̀ ìyálé yẹn máa ń wá ẹ̀yẹ láti wá ṣe àwọn nǹkan tí òun lè fẹ́ ṣe tó yìí sì wọ́n ti wá kọ́lé pẹ̀lú náà ìyàwó yẹn sọ pé òun fẹ́ ṣùgbọ́n ọkọ yẹn òun lè sọ ìyàwó náà àwọn èèyàn wá àgbà ìtìyàwó yẹn pé bóyá kó lọ́mọ ẹ̀dá sí ìta tọkọ yẹn bá nífẹ̀ẹ́ a máa wá wá síbẹ̀ ọkọ ẹ̀dá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ dọ́kítà sí ló kó ṣe ìbéèrè pé ti tọ́ sà. alhamdulilayi àkọ́kọ́ ni pé lábẹ́ òfin Ọlọ́run èèwọ̀ ni kéèyàn fi nǹkan ọlọ́nlànà ẹni tí ń bá wọn fi nǹkan kọrùn àtẹnitọ́ tọrọ kún ọgbọ̀n fi kún. Hmm. ẹ wá ní rìláxà kan wà tó pé tí èèyàn bá fi ń parun ó máa mú kí irun ó tún gùn sí i. àkọ́kọ́ ni pé tí ò bá ti ní yí irú oorun tiwa padà ó ní irú oorun tọ́lọ̀ ń fáwọn èèyàn dúdú irun wa bó ṣe wà náà ni ó wà ọwọ́ pọ́ǹkà fi ń pa irun òun fi ń parun orí rẹ̀ yóò jẹ́ kí irun yẹn kó tún máa pọ̀ sí i kò sí wàhálà ń bẹ àmọ́ yóò sọ ọrùn wa di irú tàwọn lárúbáwá yóò sọ di irú tàwọn pakistani tàwọn india yóò sọ di irú tàwọn òyìnbó islam ọ̀farama torí kí lèyàn bẹnu kó ń yí ẹ̀dọ̀ ọlọ́run padà fẹ́rù oorun tọ́lọ̀ ń fáwọn àyà àti ẹnu tó fi wá jẹ́ pé wọ́ lọ́ wá jẹ́ àdàmàdì èèyàn nínú fámìlì tiẹ̀ tí wọ́n jẹ́ pé irú oorun nìwọ́ ní irú oorun tiẹ̀ tọ́lọ̀ fún ọ kò ní yí padà. torí relaxer tó fi si kó burú ó lè lo relaxer yìí àmọ́ yóò yí padà ọ gbọ́dọ̀ lò. Hmm. tọ́ wọn lẹ́ni tó ní àwọn méjì nǹkan tó ṣe pé ńgbà tí wọ́n ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ìyáálé máa wá wàhálà náà ni yọọ wá fi tíyàwó wá ọgbọ́n tí ìsara rẹ̀ yọọ wá da fìtínà kan lẹ́nu ọkọ tí wàá kọ́lé nìsín wá ní táwọn ọjọ́ kó lọ sójú kan náà. Hmm. ẹ̀rù wa ń ba ìyàwó pé ìgbà táwọn ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ gan-an kó tó di kí wọ́n kọ́lé kan náà yìí ó mọ fìtínà tí ìyáálé máa fà hmm. báwo wá ni táwọn bá kó lọ sójú kan náà tí òfin ni máa jẹ́ kó ní ìjà ọ̀la ìjà iná làwọn fi máa ṣẹlẹ̀ ayé tó àwọn agbọ̀nràn dùn wọ́n ti wá bá wọn dá sí pé kó lọ ni má kó lọ ni ẹni tó bá fẹ́ràn rẹ bá wa ń tayọ̀ máa wọ̀ má gbà ó kẹ́ gbójú kan ló pé o. Hmm pàápàá jùlọ tó bá kó kọ́lé yẹn lọ́nà tó fi jẹ́ pé oníkálukú yóò wà lápàtmẹ́ǹtì tiẹ̀ hmm. ọ̀tọ̀ ní kíchìn tiẹ̀ ọ̀tọ̀ ní ti ìyáálé rẹ̀ ọ̀tọ̀ ní tọ́lẹ́tì tiẹ̀ ọ̀tọ̀ ní ti ìyáálé rẹ̀ kí ló fẹ́ fàjà. Hmm. àwọn kẹ́kẹ́ pé ẹ̀yin obìnrin ẹ̀ lè má fa fìtínà wàhálà yìí náà ni àmọ́ yóò dínkù hmm. yóò dínkù àwọn ọmọ òsì ní jọ tara wọn wọn mọra wọn lọ́mọ bàbá kan náà ẹ̀yin náà gan ó súnmọ́ kẹrẹ́ pọ̀ tẹ bá wà lójú kan náà ju Allahu a'lam. Naam. Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Tí ó Lórí pé a fẹ́ Islam. Tí àwọn òbí ìyàwó gan fara mọ́ pé ṣe ẹ̀sìn tọkọtọ́jẹ́ ti Islam. Ṣùgbọ́n ìlànà táwọn fún wọn, ni wọ́n lọ sí. Látàrí sábàbí inú ẹ̀sìn táwọn wà.

kìí ṣe gbígbà bàbá àtìyá rẹ̀ tó tó bá gbà látàrí bàbá àtìyá rẹ̀ lọ́gbà yóò máa ṣe islam munafiki islam munafiki ó sì wúlò mm. torí ẹ̀ka kíyè sára lágùn abẹ́hùn mm. àwọn á sọ pé kóòtù lẹ́tì lọ ṣègbéyàwó islam ò ní ká lọ kóòtù mm. torí pé ìwọ ọgbọ́dọ̀ ti torí pé ọfẹ́ fẹ́yàwó kí wọn náà wá fi ẹ̀kọ́ ẹ̀sìn islam kó fi há para nítorí pé fífẹ́yàwó ń kóòtù aburú pọ̀ ń bẹ nínú aburú tó wà ń bẹ nìkan lè dì ọ́ lókun lọ́wọ́ àtìlẹ́yìn tó ń fi nílé fẹ́yàwó mi láàyè rẹ̀ islam sì pé kọ́ fẹ́yàwó mẹ́rin hmm. tó rẹ̀ bá ka ni o hmm. tágbára rẹ̀ ọba ka dúró lórí ẹyọ kan o hmm. má lọ sí baba garaje o so eléyìí ń jẹba so nínú aburú tó tún wà nínú ẹ lọ ṣègbéyàwó ní kóòtù òun náà ní kéńjọ́ tó bá lọ kọ́ lẹ̀ wọ́n ní wọ́n pín dúkìá rẹ̀ àyàfi tóbìnrin ọ̀bá tí mọ̀ pọ̀ ní lọ́wọ́ ò ní bà. tọkùnrin yìí ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀. ẹ̀hẹ́n wọ́n ló ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ tá a la gbá létí ta létí rún. so bákan náà wọn á ní tí èèyàn bá fẹ́ yàwó hmm. tí ó wá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ yẹn hmm. bóun ni ẹnìkan ọ̀bẹ ọkọ lọ kóòtù hmm. ìgbéyàwó tó bá ṣe tó bá ti takò ẹ̀sìn Islam ò gbọ́dọ̀ ṣe. wọ́n ní kíní àtúntò àláàrin sàrà àti títọrẹ sàrà náà ní títọrẹ kò sí yàtọ̀ as-sadaqa èdè Lárúbáwá ìgbà ń pè ní sàrà sàrà nǹkan òun là dàpè sàrà la sọ wípé sadaqa. ọrẹ yorùbá náà ni ẹ tà yẹn lọrẹ ṣé ó ṣiṣẹ́ sí lápò ní ẹ̀bùn lówó ni hmm. ẹ̀bùn lówó nítorí pé ó ń bùkátà rẹ̀ òun náà ni sàrà òun náà ni tani lọrẹ. àmọ́ tó wá pé béèrè tẹ̀ ń béèrè ni kékeré ìyàtọ̀ tó wà láàrin jazakumullahu khairan sheikh ibi náà láti máa ṣẹnu ro inṣàlá ọjọ́ mẹ́jọ lọ́tún ètò yìí ó tún dá ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ jazakumullahu khairan sheikh kọlọba kó jẹ́ kárí yín pé látàrí dáadáa lójúkọ̀nà ìsìn islam kó sì bá fún yín ní ṣọ́ọ̀sì wọ́n dìjọ kọ́ wọ́n rí ìwà jazakumullahu khairan ọjọ́ mẹ́jọ ìnílá pàdé padà títí ọjọ́ mẹ́jọ náà ni mo ń kí wáyé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu.